والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفضل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń tọpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùsùpẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba kún ọba nàbí náà tàwọn ará lè rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀

المجدد محمد بن عبد الوهاب tí a fa wa muhammad bin sari al-ukrimin tó ṣe ṣarò rẹ̀ fún wa hadith tanka lọ níbi báàbù tanka ní báàbù kìtàbù sẹ́yìn ọ̀rọ̀ nípa síìrí ìdẹ́pípa máa já àfi sẹ́yìn àlàyé tó wá ń pa kí ẹ máa bìdá ọmọ zalik hadith anabi muhammad sallallahu alaihi wasallam òun là ń kájọ pé sẹ́nibó sábọ̀ àmọ́ kọ́ ẹ̀ sí àwọn ẹ̀sẹ̀ ńláńlá méje tó lè kópa àwọn báyìí sọ pé àṣírìkì náà ní ẹbọ ẹgbẹ́ bá wọn bọ wọ sẹ́hìrì àti sẹ́hìrì láyé náà wọ akùnmọ́lẹ̀ yẹ sí ìdíyẹwọ́ ọmọ òrukàn wọ akùnrin rìbá àti máa jẹ rìbá ọlọ́ọ̀bá kó sànù ọlọ́ọ̀bá mọ́ta dábọ̀ lánàá gbàdá kí mo bá lẹ́nìkan wọn mi ń ta mẹ́wọ̀n mo bá jáde mo bá rí ọmọbìnrin kan ó ní àtẹ láti àgbọn dósà ló ti wá àbí ràfín dósà ràfín dósà ló dé olóúnjẹ gbèsè ni nígbà covid yẹn tí ọkọ̀ wọn ríṣẹ́ ṣe wọ́n dá ọkọ̀ wọn dúró wọ́n dá ọkọ̀ olóríṣẹ́ ni òun náà ọ̀rí skúl ọ̀hún ọ̀tọ́ fún àwọn skúl gbogbo ọ̀tọ́ lẹ́nu fún àwọn skúl private school ọ̀tọ́ fún wọn gbà wọn náà bá yáwó lórí ansẹt àbí lórí láì olóṣù adébìt lóhùn lórí báyìí wọn náà bọ́ orí sí wọn náà ń gbà wọn kó orí bá ọ̀dà ó kò sí ọ̀nà ni ó kò alọ́ ẹ̀ sí mi ọmọ yọ́hún mà ní ó gbọ́gbẹ́ ọmọ méjìlá ló tẹ̀ láì àbí èbó ní sọ ọmọ bìrìbìrì ayé tó lórí àtìkọ́gbé tẹ̀ wa.

ọlọ́pàá wò fún anuma ya ṣe ní àná ẹ̀wọ̀ láì wọ́n láì àná ẹ̀ṣẹ́ mi very young sister ọlọ́wọ́ kó fún àdúrà ìdólówà lówó 147,000 147,000 ó ìtìsàn about 48,000 àmọ́ still kò kó wọn kò títún títún mú sí ni 120,000 ó ti 48,000 ó ti wá kó 147,000 báyìí wọ́lá tọ́lọ̀ bá ní ìkọ̀ ẹja jìnà mo ní kókó wá tó ń ṣe ìlú ìkókó àlọ́ máa ti kọ̀ gbowó láwọn yẹn ọjà àdúgbò ìtọ́jà ń ṣe ọgbọ́n ṣe ọ̀sẹ̀ tó ti ṣe tọ́pìtà gbàrìgbà aláàpọ̀ gbogbo àjùlọ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ẹni ọlọ́ọ̀bà ogun wọ́n ti ọ̀rọ̀ pé ọwọ́ Eh? náà wọ́n á tún sẹ́lá bí. ó ní tiẹ̀ tiẹ̀ sáà náà wọ́n ti báyìí. èrè ìdára fẹ́ẹ́ ẹ́ credit credit. náà. ẹgbẹ́ ni wọ́n á yá credit ìjọba yá credit ìjọba yẹn náà gbogbo ẹ̀rọ rí báyìí gbogbo ẹ̀rọ rí báyìí ó ní náà ara o rìbá ni gbogbo àbá mi tọ́bí ìjàgbá o kí wọ́n ti. iṣẹ́ wọn ṣe wọ́n yọ lówó ni kò sí nǹkan mi tí a kò bá lówó lọ́wọ́ tó fi rà á tí wọ́n fi kankan wọ́n wà ní ìjàgbá òye ẹ̀ ń dáa. náà yóò àti sọ́kùn ní ìta sọ́kùn sílẹ̀ rà yẹn. tó wọ́n á lókún mọ̀ṣẹ́ báyìí ń kọ̀ lọ́wọ́ ìpọ̀ jẹ́rìtì wa jẹ́rìtì yẹn tán lẹ́jẹ̀ níbi ẹ̀hún tọ̀ àwọn náà mọ̀ sọ pé kí wọ́n dá ẹ̀ lẹ́mọ̀ kan fún ẹ̀ fún àwọn yàrá fún ẹ̀ ní. lórí lakáàdì. kò sí ní ìtàkì lakáàdì ní bí ẹgbẹ́ wa lórí sábẹ̀. ẹ̀sẹ̀ àwọn wa ẹ̀kíyèsí wo ìbáwò dáa ẹ̀sẹ̀ àwọn wa ẹ̀kíyèsí ilé ọmọ yẹn ọmọ ká gbìyànjú àti jìnnà sí as much as possible òtẹ̀kùnlá mọ̀tàdá pẹ̀lú òkú ọlọ́ọ̀bà yìí náà máa kọ́ọ̀lù ó ní máa mú. for example ẹja ti sọ̀rọ̀ ẹja yẹn sọ̀rọ̀ èmi náà làm mo ti dà ní ẹgbẹ́ kọ́pọ̀ ọmọ ènìyàn ya kò sí bí ó ti lè tó ní àdísùn máa fi máa dìrà káàdì nìkan ọ̀dá nìkan ọ̀dá ni káwọn máa wá ẹ̀sìn tí ó fóònù gbà lórí ayé mi á lè mú tó Ah, mọ́gẹ́tì ìgbà pé aráàlú báńkì wa gbé a lọ wọ́n ní àwọn ah, ah, ò ní àwọn àti ìsìlámù kìíní bẹ̀rẹ̀ ọ̀tálẹ́jì bẹ̀rẹ̀ ìlànà àwọn ní ìgbà hmm, èyí ní owó tó lè di pé ọdún wọn pé ó sọ̀rọ̀ sọ́ọ̀bù náà láàrin ọdún kẹfẹ́ lọ́sẹ̀ kan ó ti bá ṣe èyí ó tún dá nínú ètò sọ̀rọ̀ bí ọdún tó wà wá sí i òun sábà wà ọjà ìwọ̀njú bí nǹkan máa ń fún ara wọn mọ́gìdì á sì fi oríire rẹ̀ fi sí Islam islamic bank sí báńkì náà pé òṣìṣẹ́ kan ní orí ojú ẹ̀sán. invitation ọ̀pọ̀tán sí ìyàlọ́ rẹ̀. sẹ́gun kò sí oyún interest bẹ̀ fáìn sẹ́gun kan yára lórí ìrìnà sọ́yẹ̀ padà fáìn sẹ́gun kò sí interest bẹ̀ ló sọ ọ̀rọ̀ ìbáyìí náà interest bẹ̀ ló sọ̀rọ̀ ń pa rẹ̀ kí ẹ̀yà wọ yẹn kò sábà ń bẹ̀ kí ẹ̀yà yẹn lówó kè lọ́wọ́ sábà ń bẹ̀ àmọ́ má fi owó lè e, dáadáa ó lè fi. ó di wà á lóko sẹ́lá àbẹ̀. ọba mu àbá mi ọba mu ó di ọlọ́mọdé àbúrò yìí wa wọ́n rí bá àti ẹ̀rí bá. Ati ما لا يتيم a هو وتولى يوم الذهب àti kí n ọkọ̀ ojú ogun àti tàràyè lọ́pọ̀lọpọ̀ ojú omi wọ́n káṣùn mọ̀ sínáàdì ga sínáàdì mọ̀mìnà àti ìpọ̀rọ̀ ìdámáyà pàápàá ìmọ̀ mọ̀mìnà lóbìnrin obìnrin mùsùlùmí tó dúró dáadáa tó wà nínú kẹ̀kọ́ ìdámáyà tí káńkàtà bẹ́bẹ̀ láàrin ni fẹ̀kọ́ lò wọ́n mọ̀ sínáàdì يعني رم رم رم رمى كيها الصيرات إنما يعني المراد به هنا تعب عليه بلوه ليه بعد الإنسان يقبل القنج رمى بالزنا قالوا أو زناني أو زنا والمحسنات هنا عرارة أو نبأ الوعد تيسيروا وهو الصحيح يضبط جميله وكلا أفي فاتي أن الأجابة يقول لك أقبل الزنا ọkàn owó kọ̀bẹ́ bàjẹ́ kìí ó sì náà nì ó sì náà nì wọ́n ga filat hún ná àrà àfi fat wọ́n tó tó kókó rẹ̀ ń dànù tí ó bá wọn sì nà á nì zina wọ́n bá ìdá ó zina sí zina kò sí bá wọn nà wọ́láti láà yà sọ̀rọ̀ àlàbáàlì ìnà àdàlà àmọ̀ tó ti fún mama wa rida Aisha radiyallahu anha kọ́lọ̀ tó fọ̀ yáyẹ̀ ma ọdún yìí wal mu'minatu ahatiradun min kafirat wọ́n wà ní eléyìí mu'minati àwọn mọ́mìnà ni láti máa dọ́là àwọn pẹ̀lú kàfẹ́fẹ́rí mọ̀ nǹkan bá bá mọ́ra àtúnà ábí èyí fọ́tà ẹ̀ tó bá kúrọ́mọ́tò ọmọ́mìnà tó bá ní sífà wọ̀nyí tó ń kúrọ́ ń jánu tí ó bá wọn ti فإن ذلك من الموبقات بروما ندول كبار بيان بروما ندول كبار بيان ما ذلك يقام عليه حد لينا تبارك الذي وطوانا نيكبار ثمانون جلدة 80 balasi ẹni bá sọ pé yẹn ti dìnnà tí ò mú ẹ̀rí wá tó ń tó bá mi gbé lọ sí ọ̀dọ̀ ṣẹ̀ríà ẹ̀rí ẹ̀rí ni ọtí orílẹ̀-èdè dìnnà dáa tí olórí wa wọn nà ní ẹgbà éjì wọn náà tó ń bẹ̀rù ṣàdátù o wọn yẹ kó nà fà sí kàrá àti nígbà ẹ̀rí ẹ̀mà sábọ̀ olóṣù kejì àwọn bá jẹ́ ìyàwó ìyàwó yóò so ìgbé yóò torí ẹ̀rí ẹ̀rí wọn yẹ kó nà fà sí fàtìkìn fàjà alẹ́ lọ́wọ́ alẹ́ ìsọ̀rọ̀ ọmọ gbé àwọn ẹ̀sùn àwọn ìyá ńlá lábẹ́ta lé lórí ẹ̀yàmẹ́ta dàkádà tààrà lọ́pọ̀ wọlébírí ẹ̀rùmúlẹ̀ mọ́sílát àwọn tí wọ́n ń kúrọ̀ ìdẹ́mà wọn mú mi náà lóbìnrin fún malami yá tó bí arba àti ṣàdà ṣùwádà tó mẹ́lẹ́rì mẹ́rin wá tí wọ́n náà wọ́n rí wọn pẹ̀lú mọ́sílát fatiludo ohun sama ní nàìjíríà aláàkọ́nù wọ́n gbé dágbé àwọn ni wọ́n wà níbi ìyàwó lọ́wọ́ ní ìlú lóṣù kejì ní wọ́n wà níbi ìyàwó lọ́wọ́ sí ìyàwó ní ọ̀tún nù ó ní ọ̀hún náà ìka ọmọ ìfà àsìkò nílẹ̀ ti dànù òkì ni wọ́n fúráàkì ni wọ́n sọ́ọ̀tún náà àyà kẹ̀kẹ́rin ثم قال إلا الذين تابوا قلوا من آية فأتبوا فالعتوبة بعد ذلك بين وعسله وشيء سبيل بنا nígbà wọn sọ pé abàdá olùkókó ní fásitì ní àmà eh, ẹ̀rí rẹ̀ nígbà wọlé mọ́ wọ́n á za ìsìsìnà wọlé ẹ̀ṣùmẹ́lú awọ́lù onímọ̀lá lẹ́gbẹ̀ẹ́ ìfàk àwọn àyàfi tọ́wọ́ bí ayé àwọn ìsìsìnà tó wọ́n bẹ̀rẹ̀ láyé tó lọ jùmọ̀lá tó lọ sí ìtùkà gbogbo ẹ̀kọ́ lókó sínú àwọn ìyàmẹ́ta àwọn ìyàmẹ́ta gbogbo ẹ̀kọ́ lókó sínú ويشمل آخر الجملة بالاتفاق إقبالي آية لو لو لو لو شبلوه واختلف العلماء في جملة الثانية أما فاني يقبلوا الجمعة أو لكن جملة لكن وهي ولا تقبلوا لهم شهادة أبدا إما تقبل ومولي لا إله إلا إما وقيل إنه يعود إليها wọn ló padà sí gbólóhùn tó wá gbẹ̀yìn láyà síbẹ̀ lórí tí bá kúrò bá bá gbé bẹ́ẹ̀ kúrò ọmọ a الجواب إدام لهم اختلف في ذلك أهل العلم أما فاهم قرب لورين ويعلموا يقيد لورين فمنهم من قال إنه فعل لا تقبل شهادته أبدا ولو تاب لا إلا أن يجري ولما كل بعض مطوبة أنا بروي وأيدوا قوله بأن الله عبد ذلك بقوله ولا تقبلوا لهم الشعلة أبدا تقولوا الله في أبدا جرهم لا إلا الله في لبك تبرا والفائد هذا التعبيد أن الحكم لا يرتفع عنهم مطلقا يقولوا أبدا إدادوا يقولوا ما بعد يقولوا يقولوا يقولوا يقولوا ما كنت ولا رأوا وكوين أوه islam bó ṣe káwọn ènìyàn lójó ó ṣàkúrò mọ́yà ọlọ́run ṣẹlẹ̀ ọ̀gbọ̀n àmọ́ àwọn ẹjọ́ aláàrẹ̀wò àmọ́ ọmọ ènìyàn tó kúrò mọ́ fẹ́ gba ilé ìdíyẹ jẹ́ ẹ̀ ó ní abàdá jẹ́rìí ẹ̀rù wọlé wọn tí bá túbọ̀ láàrin ọ̀pọ̀ ọlọ́ọ̀bà lẹ́fà má ti mọ̀ lẹ́gbà ẹgbà yẹn èjì ó ti dúró tí wọ́n á túbọ̀ tó ní òṣìbẹ̀ mọ́ wàá sílẹ̀ òṣìṣẹ́ dáadáa fún àwọn ọlọ́ọ̀kùnrin amaghị ìgbẹ̀rí ndị wọlé òun ara ọ̀ méje ti bàjẹ́ ó bí wà lọ́fà àwọn tó wà fún ọmọ màmá wa fẹ́ ìdá Aisha rẹ̀bí ọlọ́ọ̀ àpọ̀rọ̀ da Aisha rẹ̀bí ọlọ́ọ̀ a nígbàtí àlẹ́bí kú anyị tán ó tún lọ ọtí fọ́tí yẹ àbí tura da 57 years after hijira 57 years after hijira da mawaƙi da aka tsara yi har yi tsara yi sai jani ya ta iya su ko abuwa 47 years lọ́dọ̀ lẹ́yìn bàtà títà kó la ìta sùn. tó àwọn tó wá ń gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀wọ̀n mọ àwọn àwọn abdullahi ní òbẹ́ yìí àwọn kọ̀ọ̀kan àwọn mista àwọn tó wọ́n wọ́n àìsàrẹ̀ kanu àwọn ọmọ wa kẹlẹ àjọ àpọlẹ ogun jẹbi òde láìsí ọpọlẹ àwọn ọmọ alẹbi wọn ti lọ sí ah obìnrin ní ọmọ ti yẹn yẹn tó kúrò ọmọdé wọn wọn bẹ jẹ wọn kọlẹ báyìí ọwọ́ àgbà wọn ní ìyá ọmọ àtìmọ̀ nìyí ìyá ọmọ ìmọ̀ àmì nìyí wọn mọ̀ wọn nìyí ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí òun kọ́ yẹ lọ́wọ́ fún ẹ̀ fún wọn nìyí ẹtí wọn kọ́ wọn ní ah ìyàwó tó ti di ẹ̀yẹ ìdílé yìí ẹ̀rí wa lọ́nà fún ba rẹ̀ ìdí wa lọ́nà fún bí àjẹ ìmọ̀ bí àjẹ kà já kí lè tó ntọ́lọ̀ bá bíbí jẹ́ ẹ̀rí mo ti nǹkan ló ti kó kọ́mọ́ tó fi ẹ̀kẹ́ rẹ̀ ní ìrìkì kọ́mọ́ tó sọ kẹ̀rẹ̀ tán ìgbàgbọ́dọ̀ fi yé tọ́lọ̀ tó gbé gbogbo àwọn tó ti kí ìyẹn òṣèlú ọ̀rẹ́ náà ìyàwó ti jẹ wọn pápá ìlú olórí wọn tọwọ́ sí àtúbà àdúgbò ìgbà ìgbà òwe ìgbà ìgbà ìyàwó ti jẹ wọn lọ́sọ̀ àwọn ọ̀dọ́ mẹ́rin olùkọ́sọ́ àti gbọ́mọ ní kó ní kó ìyà tó jẹun ó sọ wọn àti tó bá fún wa tó bá ní pé ìjàdá sí àárín ti máa wọ̀ ní ọdún tó fi hàn ìjàdá sí àárín tó fi ọdún tó fi hàn tí wọ́n ti gbọ́dọ̀ àti ẹ̀rọ kó mọ̀ kọ́ ọ̀dọ́ bí a sọ̀rọ̀ àárín sí ọ̀dẹ́ ìdáwó ìyàkàmíkì láyé ní àlùfẹ́ àtìlẹ̀ ẹ̀wù ní ìdílé àbálẹ̀ kan kò ní kí wọ́n kí abájẹ́ pẹ̀lú ẹ̀wù ní ìgbẹ́ ó di wa tó ń túbà dá wa túbà dá wa lójú bá tó túbà dá wa lójú wọ́n bá ṣe káfí kọ́ ní gan ọ́ kà máa kú ọ̀rọ̀ pẹ̀lú sí ee ee bá ó di wa ọ̀rọ̀ tó tó rẹ̀ ọmọ ènìyàn ọlọ́run ènìyàn lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn olóṣèlú ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ènìyàn lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ káwá kù kà ó lè lọ́ọ́ ní ìwọ̀n wáyé lọ́dọ̀ àlọ́ بل تقبل بل تقبل عبر هي لأن مبني أمور السعادة ربنا على الفكر تريد ما السعادة كان ضروري فإذا زال وهو معنى وجود أمور السعادة فلا أقول صادق طالما تقبل تقبل عقلا وتكون فاسد صادق قل يمكن إن تعرف قل يكون من عقل أولى وليه لأن ماذا zaka na ya zara ta ba ne kuri ta kuri ta kuma ta suna ya kuri kuri ya ba wa ya ba da biya su bi ta an da wa an yi fara ni wani kwakwa su kini ruwa ne ga da eléyìí adájọ́ ẹ̀ ni ó ṣe adájọ́ láwo tó bá gbàgbọ́ ẹ̀ fún ọ̀nà ìlànà àárọ̀ àárọ̀ ẹ̀ الدرع نافعا تهاون لآراء الأمراض لآراء المسلمين ìjọba ẹni káyọ̀ ẹ̀nvárọ́mẹ́ntì tó wà yìí àti bí ń ṣẹlẹ̀ láti tọ̀tọ̀ yìí o láti kọ yí àwọn èèyàn ẹni ọmọ ẹ̀kọ́ mọ́ kọ́ ti rárá o ìwé yìí ó wà náà lọ́wọ́ ìkúrú jọ̀ká nígbà tọ́jọ́ mọ́pà láti yí àwọn ènìyàn lọ́wọ́ tí wọ́n bá fọ́ pé à bí wọ́n bá tó tí wọ́n fọ́ pé ara ájá òní lọ fún wa tó dé ẹ̀yìn òkúdárẹ́ ti náà àǹtà àwọ̀ káwọn ìmọ̀ mọ̀ simple bí àárẹ̀ mùsùlùmí ọ̀nà ọ̀nà mùsùlùmí iye mùsùlùmí kọ́ máa fi wọ́lẹ̀ ara wa ويفعل خطبه وإلا فالعفو له إذا زاد مثله وجبت وجبت

mọ́kúrọ̀ ìlẹ́mọ́gbẹ̀rẹ̀ tó ká ọwọ́ ọwọ́ sí ọkùnrin náà ẹgbẹ́ bá kúrò ní máa ọkùnrin náà tó náà tẹ̀lé tó náà wọ̀lẹ̀ àjọwà alẹ́ alẹ́ alẹ́ ìgbòho àrùn ní ẹgbẹ́ kátólọ́ ìgbòho kátólọ́ mara ìtàwọn ìgbòho ọ̀rọ̀ àpapọ̀ àti bẹ́ẹ̀ bó ti máa mú ẹtú àkọ́kọ́ ìdáná the same thing إنما عند بذلك المرعى مرعته أو الزمد يعني قالوا أما أما بيارو بيوانين بيو بيو بيو بيو بيو يعني ذلك يقول من الزمد يكون من الله تركوا رقم مصرما إحنا نعود أكثر ما قلت إن البقايا كاثرات قبل الإسلام تلاوة الله في جاءته أمبو بعد بكل إسلام نوني أعود بيو وكم المرأة أشد لينا إماسي كم مبيري ونفي الليل درجة تبين هي إذا تبقى أكثر يقوى في نفس يقوى ودي إيه؟ نحن بيه لبيان الواقع وانك يقوى أكثر فتحسيسه في باب تحسيس الرجال إمام مرة في رواقع يكون هنا في بيه

a ní àdéhìí ni táfẹ́ ló bẹ̀rẹ̀ kí ni máa já àtẹ̀yẹ̀ ọ̀rọ̀ sí ìlà gbogbo náà mọ́lọ́kọ́lé. نعم مقبل نعم نعم ولأنه يستبدل شك في نفس أولادها لزوجها تقول بي دولة ولا عمية أما ضبيا دولة ولا عمية كاي دعوة يوم من بعد وبين ذلك وبعد ظهور ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ fún wa nígbà yìí ipe arákùnrin kan ló máa ń tọ́lẹ̀ tí wọ́n bá rẹ̀ ní bí àgbẹ̀ ìgbẹ̀gbẹ̀ bó ti máa ń darí bọ̀ wá ní wọ́n bá rí wọ́n ní ọmọkẹ́ tó bá fẹ̀ ọmọ dòdòdò ní ṣe à ṣẹlẹ̀ yìí àwọn ìjọba ìgbà kan gbá wọn bá rí ojú ọmọ yìí kiri nìyẹn àwọn ọmọ àwọn ọmọ tó máa ń rìn ní ọdún tẹ́ báyìí tó ń gbé ọ̀pọ̀ lórí bó láti gba ìwọ náà òun gbọ́dọ̀ lọ́dọ̀ òun sọ lóyè òun tọjú ọ̀tọ̀ ló wá gbélé ní ìyàwó ẹ̀ báyà ní bẹ̀rẹ̀ ẹ̀ ó bọ̀ lè fún ìyàwó yóò nà ọwọ́ àti ọwọ́ akọ́kọ́ ìdí wọn ló kọ́ ẹ̀rọ kan yìí àwọn òní gbà àwọn òní gbà kó o tó gbà àti ọmọ náà ọmọ rẹ̀ ọmọ ẹgbẹ́ tó àgbègbè gbogbo mẹ́rin tó bàbá yìí gbogbo mẹ́rin tó bàbá yìí ọdún ìgbà tó gbogbo olùkọ́ yóò wà nínú wa ọdún ìgbà ìgbà nígbà àwọn àwọn tó pé wọ́n ní àwọn ọgbẹ́ ọgbẹ́ ní social media àkà ṣùgbọ́n wọn náà ọ̀dọ́ tó kú àwọn ọmọ kéèké kú tó ọgbẹ́ àwọn tó wà àkọ́ ìyàtọ̀ à dé àwọn mùsùlùmí dáadáa á máa tún àbúrò ọ̀pọ̀lọpọ̀ láàbò ìtàbùrù àmọ́ nàbí Muhammad sẹlẹ̀ inú àti ti ṣẹ́ka gbàgbé rẹ̀ mọ̀tún ní àdìsùn hasan sẹ́dá abdullahi bin umar ni anabi fún wa náà wọn bẹ̀rẹ̀ bí ẹlẹ́kẹ̀ẹ́ wà wọn bẹ̀ wà táwọn ọdún alẹ́ bí Muhammad sọ̀rọ̀ sẹ́lẹ̀ ọwọ́ àdúgbò wa ni yá máa jẹ́ muhajirin mo pè é àkójọ ní muhajirin àwọn títí náà wọ́n ń bọ̀ wá mo ń bá yín bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò bá yín láyé kò bá wọn sábẹ́ láyé mo ti bá wà láyé wà ó ní àwọn títí hamsu tó tó sáà àwọn náà ní wọ́n ti kọ́ àdàbà wọ́n ti dì náà wọn ò kápọ̀ nǹkan fìdí bọ́lá yẹn máa ń ká òfin dì náà lórí kápọ̀ nǹkan fìdí irú àwọn akọmọdé ẹ̀ máa lọ gbẹgbẹ ọmọ ẹ̀ lórí wọ́n ti wà lọ́wọ́ ìjẹun bẹ́ẹ̀ lọ́lẹ̀ lórí kí wọ́n jẹ́ ọmọ lóko máa òfin wa ń jẹun ní olókùnmọ́ máa lè àbáyé máa lọ pé èyí ọkọ ìyàwó ìwé ìdúró ní méjì lónìí tẹ́gbẹ́gbẹ́ omi ni wọ́n lè kọ́lé ní amàlọ́ tó yọ ọdún mẹ́ta àmọ́ tí ọdún mọ́tò ní ọ̀rẹ́ ní ìyàwó ẹ̀ fún ọmọ torí ẹ̀ sanwó ìyàwó ẹ̀ àbíkẹ́ fún ọmọ mi wọ́n lọ́dún máa ń jẹ́ láì sílẹ̀. ìyàwó ti fún ẹjọ́ ìjọ ìdí ọmọ pẹ̀lọ́pẹ̀lọ́ lọ́ọ̀yà ọ̀gbẹ̀gàn ìyàwó akíkímọ̀ láàárọ̀ ṣùgbọ́n ìyàwó ìjọba tó ìgbà ìyàwó ìjọba tó ìgbà kalẹ̀ ìyàwó tó bẹ́ẹ̀ di ìyàwó tó bẹ́ẹ̀ di ẹ̀ láti kú láti sọ̀rọ̀ yìí. tẹ́tẹ́ ẹ̀yẹ ẹ̀rọ bẹ́ẹ̀ jọ̀rọ̀ tẹ́tẹ́ ẹ̀yẹ ló ń lò yá ni ẹ̀yẹ bẹ́ẹ̀ jẹ́ ìgbẹ́ mọ̀ ẹ̀gbọ́n agbára àgbàbá àwọn ọ̀yẹ́ wọ́n lọ́ọ́ lẹ́sẹ̀ yìí gan ẹ̀yà ìyàwó yẹn obìnrin tó lọ́ọ́ tẹ̀lé rẹ̀ wọ́n ti láti láti fi ti lóyún kó. ó ní ẹ̀yin jẹ̀mọ́ obìnrin yìí lọ́ọ́ kásẹ̀ yìí òun náà gbé òní àbọ̀dá náà yóò yí ọmọ ẹ̀ka fi wọ́n lẹ́gbàá ní àbíbẹ̀ ẹ̀kọ́ ni àmọ́ ní nàìjíríà ìjọkúrú rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bá àtàwọn ọmọ orí rí múra jàdà bá bí ìlú bá tí wọ́n wà tó pẹ̀lú wọ́n bẹ̀ ìwà àti ìjọba nígbà àwọn ẹgbẹ́ ti dùn yá tó mú sí àdáwọ̀ tẹ̀ lẹ́lẹ́ ẹ máa sí àwọn ẹgbẹ́ òjì káwọn lọ́lọ́kọ̀ tẹ̀lẹ̀ rí náà tó kọjá lọ mo ní ara sí ìfàmù ẹlẹ́ẹ̀kejì àlẹ́ ìgbàlá láwọn ọ̀sẹ̀lẹ̀ ó ń gbà táwọn èèyàn bá gbé wọn mú àdéhùn mọ́ má sàbí tó wọn wájú òtẹ̀ ọlọ́wọ́ fi ọ̀wọ́n ọ̀wọ́n dà wọn láàmú ní ìyàbí pé nǹkan ọmọ ọmọ ni èrè á yàn tẹ̀mí lọ́rẹ̀ olọ́mọ ayé lọ́ka yóò yà sí kí n pàkíyèsí gbogbo àti tó ń wá ní ojúmọ́ ẹlẹ́ẹ̀kẹta ní wọ́n pẹ̀lú àwọn ìbáyọ̀ ìtàkámá sábà olówó ìbáyọ̀ ìtàkámá ọlọ́run òun yọ̀rọ̀ شاهد ذلك سيدنا النبي وسليمان عليه الصلاة والسلام عندما قال التراب دعاء الاستسقاء قال الصلوات ثم نقل كل ló bá rí àdó fẹ́ ìrẹ́lẹ̀ ní sọ wà láì mú ẹ̀kọ́ ọ̀rọ̀ kẹ òun gbọ́ ní àwọn èdè ẹ̀ sọ tó bá lè ní mẹ́jà pàdé ó pé ó ní àwọn èdè ìjọba lọ́nà kọ́lọ́ọ̀bà òun tí ọ̀rọ̀ yẹn kó nira kó nira pẹ̀lú àwọn ènìyàn dákọ̀rọ̀ tó fún wa ọlọ́run gbọ́ lọ́wọ́ àdúrà àwọn èdè àbíbi àdúgbò ìgbà àti bàárì àwọn ẹranko àwọn ẹbí àwọn ẹgbẹ́ ọlọ́run àtọ́lọ́run pọ̀ ọdún ìwà ẹlẹ́ẹ̀kẹ́ gíní àwọn ẹlẹ́ẹ̀kẹ́rin tó bá ti táwọn ìbá ti ń dí òṣùwọ̀n kù táwọn ìbá ti dí òṣùwọ̀n kù ọlọ́run gbé bàláì kàdìdé láàrin wọn tó yẹ pé bàlá yìí àwọn kan máa lùgbàgbára wọn máa gbà tọwọ́ wọn lọ́wọ́ wọn alábíbí ọmọ ènìyàn ń gba fásitì mílíọ̀n fọ́tí mílíọ̀n ọmọ ìrìn àgbà rẹ̀ àdúgbò mi gẹ́rẹ̀ ya onínú máa fi àìdí náà ó dé ọba di páwọn ìbá ń dín oṣù ọkùnrin bẹ́ẹ̀ náà wà ẹlẹ́ẹ̀karùn-ún pẹ́ pẹ́ àwọn ìmáàmù wọn ò fi ọlọ́wọ́ sọ àìgbóyí sáàrin wọn pé akamu bigeri kitabillah mo bá máa fi kíra ọlọ́wọ́ bá ti dájọ́ máa àrùn tó délẹ̀ kò nílì wàhálà kíra ọlọ́wọ́ rí kíra lẹ́bí wí àrùn dú ilẹ̀ láì wọ́rọ̀ fún òlì àwọn yóò kẹ́kọ̀ọ́ tẹ̀lé kẹta ń gbé wa ah, o kàbírù ṣé tí wọ́n ti dájú máa gbé wa látẹ̀lé ìjàbí tó wà táwọn èèyàn bá ní sùn pé àwọn nǹkan wà bẹ́ẹ̀ ni nǹkan ó lè ṣídẹ̀ tí màá wùlà dáàmú. lẹ́yìn náà táwọn èèyàn bá máa gbájẹ táwọn èèyàn bá máa rí pé pé ọlọ́wọ́ ti yan ìjọba burúkú bẹ́ẹ̀ ti sàrà tí wọ́n ń gbé. bá ń dé òṣùwọ̀n. bẹ́ẹ̀ ni bá ń dé òṣùwọ̀n kò tán wọn ọ̀sẹ̀ mọ̀ ti àìránìànù òṣìṣẹ́ tó màá wùlà àti tí wọ́n tí wọ́n dé sùn wọn kò ní àwọn máa jẹ́ òṣèmá kí ní ọ̀sẹ̀ rẹ̀ ń jẹ wọ́n máa gbà tọwọ́ wọn bẹ́ẹ̀ táwọn ìmáàmù ọba ti ti tíra ọlọ́run sí ẹmá bá sọ mẹ́kẹ̀ láàrin wọn ni ọwọ́n máa kúra wọn ni wọ́n máa yàrá zalik tùgbẹ́ bí ẹ̀ka gbà ọ̀rọ̀ islam ọ̀rọ̀ islam mọ̀ sí bàbá ọ̀gbẹ́mí ọ̀rọ̀ islam kò sí jàmbé àtọ́ ó di سيدنا eh, sàábì kan wá wá ló bá sálámà ẹ̀kú mọ̀rọ̀ lè gẹ̀rẹ̀ ló bá sálámà láà kọ́ sálámà lẹ́kì tó sára wádà ní bá lọ ọba ní ọba jáde tó gbẹ̀ ah, arákùnrin kí ló lé tó fi gbọ́ ó ní mo sálámà lẹ́mẹ̀ta ẹ̀yẹ́ kí ló rà sẹ̀rẹ̀ nígbà tí ẹ̀dá wọn lọ ó ní gbogbo tí mo sẹ́lẹ̀ ẹ̀ sẹ́ni mọ̀lẹ́bí gbólórí bọ́ wọ́n mọ̀ wà ní máa tàbí ká sọ̀rọ̀ sọ̀rọ̀ ń jọ́nà náà sẹ́ni mọ̀lẹ́bí la alánàbí kan ńlám tá a ti ṣáàyè máa fi yà tí ọ tó bá mú ẹlẹ́rìí wa tàbí ara rẹ̀ já bí tàbí ara rẹ̀ já ló bá ha tó bá ló máa sí wọ́n yẹn jìmọ̀ ni ọmọ ẹ̀sẹ̀ lágbègbè mi lẹ̀ tàbí wà mẹ́ jọ kí alẹ́bí sọ báyìí báyìí báyìí báyìí wọ́n bá ní sẹ́ni àbúṣe ìdòkòtò wọn ni èmi kó kéré jù láàrin ìmọ̀ wà ń bẹ̀ jọ náà kiri máa ti bọ̀ lọ́dọ̀ ọmọ òrùn kàtọ́ nítorí tó yọ lẹ́nu ọ̀rọ̀ Islam kò lé mẹ́rin wa á túbọ̀ hánà kún kújú sọ àdèké ẹ̀sìn mi kọ́ ẹ̀sìn ọ̀sìn ọlọ́ọ̀bá ni ó sì gbé àwọn òfin kalẹ̀ ó ti wa. mo ní eh, eh, àwọn obìnrin àwọn àwọn obìnrin pẹ̀lú bí àwọn ọ̀dà tí àwọn ọ̀dà máa bá wọn gba ti lọ́jà lákùnrin máa bá bá wọn sọ nítorí pé ń fa mi ẹ wo bí ọ̀dọ̀ lọ́jà bẹ̀rẹ̀ lára ọ̀kadà ọgbà ó fi kó tún wọn bẹ́ẹ̀ sáwọn rẹ̀ fún ìyàwó lé pé fún wọn bá ti dùn. eléyìí wá sọ wá lè ọkọ rẹ̀ pé ọkọ rẹ̀ wá lọ́jà ọlọ́pọ̀pọ̀ rẹ̀ náà ní owó lọ nítorí wà tẹ̀lẹ̀ ni pé ọkọ rẹ̀ wá ń sọ fún ọkùnrin pé má kí ìyàwó mi ìlú ṣe ń bọ́kọ̀ lọ ayé lébò wọn mà kì ó ní wọ́n kì máa wọ́n tẹ̀ sọ̀rọ̀ wọn. òun náà di ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. ọkọ̀ orí tó hàn ní. tọ́wọ́n náà bá wọ̀. ẹyin tí tó tẹ̀lẹ̀ ní ogun òsì láti. ọba gbowó ni àbíkọ gbà. ọba ni ló fi rìpọ́tù ọkọ̀ wọn lákọ̀ọ́kọ̀ rẹ̀ náà ní síbi lọ́wọ́ ọkọ̀ yẹn lọ́sọ̀ ẹni tó ẹni tó. ká ló pé ọmọbìnrin ẹ̀jẹ̀ tó tó bá mú kúrò lójà ìta lórúkọ wa máa ń tajà lé mi. ọlọ́kọ̀ sànù. lórí wọn ní oṣù pẹ̀lú àwọn tí ìfìyàwó ti wọ́n lé ẹ̀rí ọmọ obìnrin Yorùbá tí ó máa jẹ báyìí fa àwọn ọ̀fẹ́ àwọn olùkọ́ ọ̀bọ̀nú jẹ sí ojú yóò máa rí tí lọ́jà nù. ọlọ́wọ́ kọ́ sí àná ọlọ́wọ́ kọ́ sí àná oríṣiríṣi ìkànnì máa ń lọ sí nínú orí aláàbò wọn ní wọn aláàbò wọn lọ. ọlọ́run mọ́tà sànù wa ọba yẹn ló jẹ́ ọlọ́run sànù wa à ń sọ fún wa àbẹ̀rẹ̀ wọn àwọn tó ń tẹ wọn mọ́tò abálọ́bí òde abálọ́bí òde ebi ń tẹ́lẹ̀ mi sọ pé wọ́n gbà wọ́n láyé àti wà lóde mọ́nu bí a mustapha ni irun tá a ké ní àwọn ẹgbẹ́ abdulatif láti wà nínú ọlọ́run wà sí ẹgbẹ́ gan àwọn yẹn gbádùn ó wà sọ fún wọn pé kúmọ̀tì káwá ti wà níbi ti aláwùsá bí àmì náà ń pè alágbàdo kúmọ̀tì káwá ti wà níbẹ̀ o tí wọ́n máa sọ̀rọ̀ fáwọn èèyàn ní òun ẹ̀ ìmọ̀ràn dámọ̀ sí fáwọn èèyàn ó ní mustapha wa ní amiru wọn ti kẹ́ ti wà sí ọlọ́run ti káwọn náà ti wà sí ọlọ́jókòó ju túwà láàárọ̀ àdáwọ̀ ó ní ah, <laughs> wọ́n ráì ti wà sí mo ti tó

Wọ́n tẹ́ wà ní gíní. Àyàtúkọ́ ọ̀dọ̀ yìí nìyí. Àwọn asọ̀rọ̀ ní Jọ́nà, ó wá ní Fẹ́lí ọkọ̀ ní yàrá lọ, sọ̀rọ̀ ní ẹ̀wọ̀n ti bẹ̀rẹ̀ ní àdẹ́wà yóò wọ́n ní ilé ìkẹ́sì. Wọ́n lè lè gbọ́n ẹ̀yin náà gbọ́dá mẹ́rù ẹ̀yin náà gbọ́dá nù ẹ̀yin náà bá nínú ẹ̀sẹ̀ wù. nígbà táwa jẹ́ abẹ́rẹ́ ìlú sọ̀wádà yìí wọ́n á sọ fún mi ní ẹgbẹ́ lọ́nà àwọn ti tàbẹ́ mo ní pé ẹ̀yin àfàdé gbọ́dá yìí àfàdé ti tàbẹ́ ọ̀nà wo lẹ́fẹ́ gbà fún kọ́nú wa lọ́wọ́ nítorí jẹ́ ìmọ̀ náà àmọ́lẹ́ àdáwò ìgbẹ̀rún ilé akápàlẹ́ ìdílé àti bá ìyí aráàmọ̀ tó ti ìgbà rà nù. ẹ ṣeun. yàrá tí ń bọ̀ báyìí ìdílé ìdílé ọ̀gá tí kọ́kọ́rọ́ lẹ̀ tó tẹ̀lé ní kòkòrò náà ọlọ́wọ́ sàrà aburú ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ntọ́fà kíkọ́ ọlẹ́ ọkùnrin kan ọba nǹkan kan lọ́wọ́ ìyàwó ẹ̀lẹ́ wá ń parí wọn lámì ìjà yóò sì parí ìjà ní yìí bẹ́ẹ̀ orí ó

gbogbo wọn náà ládàlẹ́ bi ọkùnrin tó gba ìyàwó ẹ̀ láì kó máa lọ sáwọn ìjà sàfùlára rí o bẹ wọ́dí kọlẹ̀ lọ́dọ̀ yorùbá kò bí zì torí àdáyébá ni ìjọba ìdàgbà ni ó lè bá a fi wí aláwọ̀ abìdá lọ́jà aláwọ̀ abìdá lọ́jà

àdúgbò bámi àdúgbò báyìí làwọn ẹlẹ́ àwọn èèyàn àwọn ọmọ lékí wọn àwọn obìnrin lékí wọn káàkiri sáà wá bámi Islam mọ̀ ìyá yìí o ó ní kó mi alákọ̀ọ́rí èèyàn gbóòrò sí obìnrin báyìí tó wà kọ́nù sí pọ́pẹ́ bá ṣe ìbàjẹ́ ó ní ìmúra tọ́rọ̀ ń wí gan tí wọ́n ní tí bá wọ ìjáàbò yìí tí bá wọ jẹ̀lẹ̀ bá báyìí wọn ò ní kó pàlà báyìí pẹ̀lú ọ̀rọ̀ àti nǹkan gan ọwà ó di eyín ọlọ́ọ̀bà kó sí àlọ́ àbọ̀bìnrin jẹ́ pé gbogbo àyà ló fi tẹ̀ lọ́jà yìí ó di gbogbo àyà ló fi tẹ̀ lọ́jà yìí ọlọ́ọ̀bà kó sí àlọ́ wà ní kó lọ́ọ̀bà mọ́tò máa fi sọ ẹ̀sọ́ wa kádó báyà bí ábẹ́rẹ́ bí wà ń júndà marufó àn kádó máa lọ ọ̀rọ̀ àti ẹgbúrú حد الصائب ضربة بالسيف رواه الترمذي وقال الصحيح انه موقوف oni wọ́n gbára lọ sẹ́dínà jùndà marfu'an tíwìsí marfu'an yẹ abdurudin oni an jùndà marfu'an tíwìsí marfu'an yẹ sallasala ọ̀rọ̀ annabi ni pé annabi ni pé haddu sa'ir ta bá mú òkú iná bá ń fi dán ìyẹrẹyẹrẹ dẹ́rù sí fi kápá ó di òkú iná kí ni wọ́n kọ́ sí kí wọ́n رواه الترمذي وقال الصحيح انه موقوف هنا حديث موقوف يعني سيدنا جندب لو سوق يسرع نبي اما قال عليه ان شاء الله والسلام عليكم ورحمه الله وبركاته نعم mo ní obìnrin tó ṣàbátà fún ìjọ rẹ̀ tó wọ̀ jáde mi ọmọ ngọ́ tàbí ọkọ̀ tó ń jábò ìwọ́mà ni mọ́tò tó ń jábò wọ́n ní wọ̀n jábò ní náà ọgbọ́n ọ̀rẹ́ òní kò ní ẹ̀rọ wọ́n tó fún ìyàwó ó fún ìyàwó rẹ̀ lówó kò lè lọ bọ́ọ̀sì kò sọ pé ẹni tó fẹ́ bá ẹ̀wọ̀ ó lè ó lè ó lè ó lè ó lè ó lè dìnnà rẹ̀ ó ọ̀fọ́ ẹ̀ nígbà tí ò tẹ́lẹ̀ rí. tóbi yẹn bá burú nǹkan ló fún kọ́ àwọn tó wọ́n ń sẹ́kẹ́ báyìí kò kọ́ sí bí wọ́n lè ṣe pé mẹ́kà ò sí òun lọ́jọ́ ọdún kó wọn yá wọn ni kò fẹ́ sọ́wọ́n mọ́ lóbi ìjọba àwọn fún un lẹ́yìn náà irú ọ̀rọ̀ báyẹn kì í sọ̀rọ̀ kí yẹn máa tẹ́ka kiri mu kí yẹn ṣe pàmpáná rẹ̀ ọ́ di eyín ọlọ́ọ̀bá kó sànù wà ní. nígbà tí ilé náà ti ní wọn wá pàṣẹ sáà nígbà tí mo dàgbà tó gbà délé mi tí mo rí tí mo wà á sọ fún wa lọ́sí ó sọ owó yà mẹ́nu pé a ah, ti ìsàlẹ̀ táwa ti wá ọkùnrin tí ò sí lóòtù ni wọ́n ń bọ́ nígbà kò tí wọ́n tajà wọ́n ti mọ́ ń wọlé yorùbá nù ọkùnrin lọ ti jẹ́ nọ́mà àkàtà àmọ́ ẹni máa ń tajà lójà ó fi obìnrin náà fi gbé yóò tajà lójà jù. bẹ́ẹ̀ lọ́dọ̀ yorùbá máa a ah, nígbà tí mo ní ọkọ sílẹ̀ ní mo rá àwọn ọkùnrin tó ń tata tó ń tata kí ni ọkùnrin láti bí àdáńtẹ́ tòmọ́tò ọkùnrin kàkà da tòmọ́tò ó ní ìmọ̀lẹ́lẹ́ pọ̀tọ̀ that's the right thing tẹmọ́tẹ́ Saudi ìgbà kan ilé jẹ́ oúnjẹ àwọn àwọn ọmọ ọlọ́ta ọdí àmójú àwọn kọ́ndúgbé ní ọlọ́ọ̀nà ni wọ́n jẹ wọ́n ṣe oúnjẹ mẹ́ kẹ́tọ́ ti àróbìnrin wọ́n ta ààrọ̀ ọwọ́n ọdún àyọ́ gbádùn ẹ̀jì yìí aláàjì ló ń jẹ dáúdà fáìn àmọ́ ìwọ́n dáúdà ọ̀sẹ̀ dáúdà ọlọ́wọ́ bá kó sàánù wa aburúgbà ní ọlọ́wọ́ gbogbo ogun àti ọlọ́wọ́ ọlọ́run ní sọ pé ká ṣe nǹkan kan àbíkọ́ pé nǹkan yẹn dé orí fún wa ọlọ́run ní kọ̀ọ̀kan fún wa àbíkọ́ pé nǹkan yẹn jẹ́ aburú fún wa ó di wa kọ́lọ́ ọba kó sànù wa ni kọ́lọ́ jáde máa tẹ̀lé òfin rẹ̀ náà. Hmm. àwọn ìṣẹ́ dáadáa olùdí wọn o. Irú àwọn dáadáa olùdí wọn dáadáa

àmọ́ ìmọ̀ sí bí obìnrin ìmọ̀ lóòsọ ìgbàmọ́ sátìmọ̀ tó ń gan ní haram ọlọ́run láàánà wọn ọlọ́run láàánà ṣàbíháàdì bí nìsà ṣàbíhìlẹ̀ bí nìsà ọkùnrin máa sí bí obìnrin ọlọ́run láàánà rẹ̀ obìnrin máa sí bí ọkùnrin ọlọ́run láàánà rẹ̀ ó di ọlọ́run láàánà wọn ní Saudi àbùdọ́màlì wọ́n dẹ̀rẹ̀ kó àwọn wọ̀ ọmọ kẹta tí róbìnrin wọn kó máa dóúnjẹ tóúnjẹ káyì ọwọ́n àwọn obìnrin ẹ̀rẹ́ tí wọ́n tóúnjẹ náà ní àwọn takàrí àwọn takàrí oúnjẹ tó chip chip ó chip chip tí ó máa ìlà zálẹ̀ wọ́n á lè mú sàlám tẹ̀lá ẹni tó lóun sẹ́ndì ìbéèrè orí fóònù yẹn ló sẹ́ndì ẹ̀ sí tó so ìbéèrè tí ń béèrè náà ni pé ó lóun lọ ṣe ìtajú tàfíìsì kan òun sì paasi àmọ́ àwọn skul yẹn wá ní kóun dóde lẹ́kítà pé sáàmì yẹn ti fẹ́ parí kóun ṣètò wá bẹ̀rẹ̀ láti máa tíìsì níbẹ̀ so láàrin gbà yẹn ni ẹni tó kọ́ òun ní kéwù òun náà wá sọ pé òun nídìí sábìsìs òun ó ṣàṣàlàyé tí ẹnìyẹn fi lóun fi nídìí sábìsìs òun pé bóyá ìyàwó ẹnìyẹn fẹ́ travel àbí nǹkan so òun fẹ́ kó máa bá òun di tàbí ìtòun mú so òun wá wá confused òun ò fẹ́ dísàpọ́ǹtì àwọn ní sátidé kó wọn á bẹ̀rẹ̀ òun ò sì fẹ́ kọ̀rọ̀ sí màálìmù lẹ́nu òun béèrè lọ́wọ́ màmá òun màmá òun ní ti màálìmù ní kó òun ṣe so òun wá wá kọ̀ǹtì òun fẹ́ dísàpọ́ǹtì ẹnìbọ̀dì lòun fi ní kó òun béèrè lọ́wọ́ yín pé wò ló yẹ kó òun ṣe. alhamdulilayi nígbà tí màmá rẹ wọ pé ìjọ ẹ̀kọ́ ṣe kọ́tẹ́lì mọ́ra màmá rẹ̀ alibarika fi wọnú ẹ̀mí àwọn tọ̀hún yẹn gbà pé kìí ṣe dóòlì ni ó ní kó sọ fún wọn pé tòun òun lè ráyè wá má nítorí ìdí kàbí kejì ọwọ́ tẹ̀lé mọ̀ràn màmá rẹ̀ pàápàá jùlọ tó ń tọ́ ń nọ́ba máa sanwó fún irú tó máa san fún yọ̀hún yẹn ìmọ̀ràn rẹ̀ àlùbáríkà màmá rẹ̀ yẹn always mo sọ àwọn èdè wọn fẹ́ fẹ́ yàwó àbọ̀fẹ́ lọ́lé ọkọ tí bàbá rẹ̀ àti màmá rẹ̀ bá ní má sí mo sọ pé túláàsì má sí nígbà tí túláàsì ni ọ̀rọ̀ màmá rẹ̀ bàbá rẹ̀ orí máa wà mẹ́kẹ́ ìmọ̀ tẹ̀lé ọ̀rọ̀ wa púpọ̀ ó di ọ̀rọ̀ orí wa mẹ́kẹ́ tẹ̀lé ọ̀rọ̀ bíi orí wa mẹ́tọ́ pọ̀ sọkọ́ tẹ̀lé ọ̀rọ̀ màmá rẹ̀ ló wallahu ta'ala alam